ètò àrọ́bá níbi tá a ti máa mú ìtàn ilẹ̀ Yorùbá wá fún yín hmm, ìtàn wọn jagunjagun bó o ní a ṣe dá ìlú kọ̀ọ̀kan bó o la ṣe tẹ̀ àwọn ìlú kọ̀ọ̀kan dúró nílẹ̀ Yorùbá ó lè tó tá a máa mú wá ìtàn náà la máa mú wá fún yín lórí ètò àrọ́bá àrọ́bá ṣèbí wọ́n ní bọ́mọdé ò bá bá àrọ́bá bọ́mọdé ò bá bá tàn a sì bá àrọ́bá àrọ́bá sì rèé bá bá a tàn. Hmm. ẹ mọ̀ bá wa ń ṣòro.